àlejò wa ṣé àwọn ọ̀dọ́ ṣé ẹ tiẹ̀ lérò wípé wọ́n àwọn ìjọba àbí àwa ènìyàn lápapọ̀ bóyá ìdílé yín ni o ọ̀rẹ́ yín o ṣé wọ́n tiẹ̀ ń gbóṣùbà fún yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Hmm, wọ́n ń gbóṣùbà bó ṣe tọ́ bó ṣe yẹ tó bá ṣiṣẹ́ dójú àmì àwọn iléeṣẹ́ kan wà tó jẹ́ pé wọ́n máa sọ pé wọ́n sign èèyàn wọ́n endorse èèyàn tó bá ṣiṣẹ́ dójú àmì ṣiṣẹ́ mm. ẹ̀ẹ́dẹ́kun ojú òṣùwọ̀n wọ́n ran àwọn tó bá jẹ́ youth lọ́wọ́ tọ́lẹ̀ mm. wọ́n ń gbéṣẹ́ wọn lárugẹ tí má ní kí n dárúkọ mo lè sọ irú àwọn bíi Kenny Black hmm. àwọn oríṣiríṣi àwọn èèyàn báyẹn hmm. tó jẹ́ tó sì jẹ́ ọ̀dọ́ tó yẹ pé àwọn aráàlú àbí ìjọba ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ni hmm ó tiẹ̀ pọ̀ jù lórí ẹ̀rọ ayélujára báwọn ọ̀dọ́ ṣe máa ń gbóṣùbà fúnra wọn irú ẹ̀yin báyìí àwọn ọ̀dọ́ olóríire wọ́n pọ̀ jaburata nílùú yìí tẹ́ bá rí i pé ọ̀rẹ́ yín kan bóyá olórin ni àbélére ni kíákíá ẹ ti bá a repost from there wọ́n gbóṣùbà fún yín náà ni ká tẹ̀ fi ti àwọn ìjọba sílẹ̀ àwa ènìyàn gẹ́gẹ́ bí àwọn èèyàn mo rí wípé ní ìlú wa yìí a máa ń láti ranra wa lọ́wọ́ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí nǹkan bá ti ń ṣe nǹkan tó dára ló tó ṣe nǹkan lóríire láàrin wọn báyìí ẹ máa rí i pé àwọn olólùfẹ́ rẹ̀ náà wọ́n máa bá ẹ gbárùkù tí ṣé iṣẹ́ tẹ wá ń ṣe ẹ jẹ́ ká wá mú ìbéèrè yẹn wá sí ọ̀dọ̀ yín gọ̀gọ̀gọ̀ ìdílé yín màmá yín a pé olóṣèré ni wọ́n ṣùgbọ́n a mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó jẹ́ pé iṣẹ́ tó bá ń ṣe gọ̀gọ̀ wọn ò ní fẹ́ kọ́mọ wọn tàbí ẹbí wọn kó ṣe nítorí pé bóyá àwọn ìdojúkọ kan táwọn ti rí níbẹ̀ báwo ni àárín ẹ̀yin àti màmá yín pàápàá jùlọ àwọn òbí yín iṣẹ́ tẹ̀ ṣe iṣẹ́ wọn fọwọ́ sí i àbẹ́yìn ló kàn sọ pé àdọ́dọ́dọ́dọ́ òun mo máa ṣiṣẹ́ yìí. kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n fọwọ́ sí i gẹ́gẹ́ mo sọ lálàkọ́kọ́ wọ́n ti ìyá mi ti wà nínú iṣẹ́ tó bí ogójì ọdún nǹkan tó ní lóyìnbó pè ní showbiz person if you are into showbiz tó bá yẹ pé irú èèyàn báyẹn tó jẹ́ àwọn èèyàn tó máa ń ṣe olóṣè tó yẹ kó ṣèrè nìyẹn o ò lè lòdì sí pé ọmọ yẹn fẹ́ ṣe irú nǹkan tó hmm. já mọ́ nǹkan tó fẹ́ ṣe yẹn kó wá sọ pé rárá kó má ṣe tó bá ní òye irú nǹkan tó fẹ́ ṣe hmm. o ò lè lòdì sí pé kó má ṣe irú nǹkan báyìí rárá. Hmm. so àwọn òbí wọn fọwọ́ sí iṣẹ́ orin kíkọ tẹ̀ ń ṣe yìí inú mi dùn láti gbọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí la máa gbọ́ pé bó tilẹ̀ jẹ́ pé inú iṣẹ́ yẹn lọ́wọ́ àwọn máa ní pé ẹ̀ nítorí pé bóyá nǹkan kan àwọn nǹkan kan tí ojú àwọn ti rí wọn fẹ́ káwọn ọmọ náà kí ó tẹ̀lé ọ̀nà táwọn tọ̀ gbogbo nǹkan tá a sọ nípa àwọn ọ̀dọ́ wa látàárọ̀ yìí tá bá wò ó lọ sọ́tún tá bá wò ó lọ sódì ó ní àwọn àǹfààní ó dẹ̀ láwọn ìdojúkọ náà gẹ́gẹ́ bá a ṣe ń sọ àwọn ọ̀dọ́ wa wọ́n ń ṣe dáadáa èyí náà dẹ̀ gbà wípé àwọn ìjọba bó tilẹ̀ jẹ́ pé wọn ò ṣe tó wọ́n ń gbìyànjú láti gbé eh, láti ti àwọn ọ̀dọ́ sí òkè ní orí iṣẹ́ tó bá ṣe kí ló wá dé tó jẹ́ pé lọ́dọọdún a máa ń gbọ́ bí àwọn ọ̀dọ́ wa bó ṣe ń jáde lọ sí ìlú òyìnbó àwọn tó ń kú sórí omi àwọn tó ń gba desert kí ló dé tó yẹ pé àwọn ọ̀dọ́ wọ́n sá kúrò nílùú yìí. Hmm, kò sí nǹkan kan míì náà tó ń fa ju àìsí téèyàn bá níṣẹ́ lọ́wọ́ tíjọba bá pèsè iṣẹ́ fún ọ̀dọ́ kò sí bọ́dọ̀ ṣe fẹ́ ṣe a fẹ́ lọ sókè òkun láti lọ kéré oko wálé tá a bá ń wò lọ tí ọba ti ń tó bíi ọmọ ọdún mẹ́rìnlélógún àbí tó ti ń tó bíi ẹ̀hẹ́ irú àwọn ọjọ́ orí báyẹn nínú ẹ̀ ìkọ̀ọ̀kan máa sọ fún ẹnu ẹ̀ pé o ti ṣe nǹkan tí ẹgbẹ́ ẹ̀ ń ṣe o so kò sí bọ́yẹn fẹ́ ṣe wọ́n máa ní láti lọ sí òkè òkun nínú tiwọn lójú tiwọn gbogbo nǹkan tọ̀dọ̀ fẹ́ ṣe ó fẹ́ kéré òkú wálé kó lówó lọ́wọ́ ni hmm. tó bá dẹ̀ ti lówó lọ́wọ́ kò sí nǹkan tó fẹ́ tí ò ní bọ́ sí hmm ẹ ó dàbẹ ṣe sọ yẹn ṣùgbọ́n ìyẹn wá já sí wípé àwọn ọ̀dọ́ yẹn tó kàn wò pé ó di dandan káwọn kó àwọn fẹ́ kórè oko délé ìyẹn ni wípé bí àwọn ti ní àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ tó ti ń kọ́ ọ ní àwọn ìmọ̀ràn kan tí ò tọ́ ṣùgbọ́n nítorí pé tẹ bá ní ọ̀rẹ́ tó da àti ìdílé tó da èèyàn máa mọ̀ wípé àsìkò ni gbogbo nǹkan èèyàn ní sáré ju àsìkò tí Ọlọ́run fún lọ àbí kí lẹ̀yin rò síbẹ̀. Hmm. ṣé rí bá ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nǹkan ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà kò fara rọ lọ́wọ́ yìí nǹkan tó mú àwọn èèyàn táwọn èèyàn fi ń lọ sókè òkun tó fi ń wá wọ̀rọ̀ kan fi ṣàdá nìyẹn tí ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà hmm. tó bá jí pépé tó múnádóko kò sí nǹkan tó fẹ́ mú ọmọ nàìjíríà nǹkan tó bá fi lè mú ọmọ nàìjíríà lọ sókè òkun ó fẹ́ lọ sinmi ni hmm. àbò fẹ́ lọ gbafẹ́. ẹ ṣeun àlejò wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn wọ́n ní pé nǹkan tó bá máa mú ọ̀dọ́ kan fẹ́ rìnrìn àjò lọ sókè òkun tíṣẹ́ bá wà ó kàn máa fẹ́ lọ ṣe ẹ̀ lọ fún ìtura fún ìsinmi díẹ̀ kó dẹ̀ tún padà nìyẹn ẹ ọ̀rọ̀ láti sọ nìyẹn fún àwọn olórí wa gbogbo àwọn ọ̀dọ́ wa agbóṣùbà fún wọn nítorí pé tó bá jẹ́ ní ti ọ̀rọ̀ ìdárayá amúlùúdùn ní orílẹ̀-èdè wa gbogbo wọn ni wọ́n ń fún wa ní wọ́n mú orílẹ̀-èdè wa wọ́n fi ń yangàn káàkiri gbogbo àgbáyé wọ́n ti ní ọmọ nàìjíríà ni ọmọ nàìjíríà ni gbogbo wọn lọ́mọ̀ pé àdá tó bá ti já mọ́ ọ̀rọ̀ ìdárayá orin kíkọ eré ṣíṣe ni ẹ ṣeun àlejò wa Tezpeace ó dúpẹ́ pé mo pè yín pé ẹ jẹ́ mi o ẹ ní ẹ máa fẹ́ lè máa fi ṣe ìdágbére fún àwọn olólùfẹ́ yín nílé tó mọ̀ mọ́ pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ bẹ ṣe jẹ́ àwọn olólùfẹ́ yín ọ̀dọ́ tó ń wò yín nílé báyìí báyìí ẹ bá wa fún wọn ní ọ̀rọ̀ ìyànjú kan tẹ́ ó fi dágbére fún wọn ọ̀rọ̀ ìyànjú advice tẹ́ mọ̀ pé ó máa ṣe wọ́n lóore gẹ́gẹ́ bí ọ̀dọ́ ẹ bá wa fún wọn ní ọ̀rọ̀ ìyànjú èèyàn mi nílé àtẹ̀yìn tí ẹ bá jẹ́ ọ̀dọ́ ìmọ̀ràn mi fún oníkálukú ni pé nǹkan tó bá ń ṣe tí kò ń ṣe nǹkan tó lòdì sófin máa ṣe lọ torí oníkálukú ló ní àsìkò tiẹ̀ tọ́lọ́n bá ti sọ fún ẹ pé òkè àsìkò tiẹ̀ ti dé kò sẹ́ni tó máa dá ẹ dúró ṣùgbọ́n máa ṣe lọ sórí takuntakun tó ń ṣe yẹn máa ṣe lọ. ẹ ṣeun àlejò wa o ní agbára Ọlọ́run ohun àti orin tí Ọlọ́run fún yín láti kọ ẹ ayé ò ní gbà lọ́wọ́ yín o iná ìṣẹ̀dá yín kò ní jó o kò ní kú dànù o ní agbára Ọlọ́run ẹ ẹ ṣeun adúpẹ́ o ẹ bá wa kí màmá wa náà tẹ́ bá délé o ẹ ní pé àwa olólùfẹ́ wọn à ń kí màmá wa Jọkẹ́ Múyìwá ẹ ṣé olólùfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ wa nílé adúpẹ́ pé ẹ ti bá wa jẹ gbádùn ètò wa ní ọ̀sẹ̀ yìí ẹ gbogbo ẹ̀yin tó bá fẹ́ bá wa ṣèpolówó ní orí ètò yìí ẹ lè kàn sí mi ní orí nọ́mbà tí ó wà lórí tẹlifíṣàn yín kí ẹ pè mí kí a fomi ká fọ̀rọ̀ fomi jomi tóró ọ̀rọ̀ bí ètò yín ọ̀rọ̀ ajé yín ó ṣe máa lọ síwájú ẹ wọ́n ní pé ìpolówó ọjà ó ní àgúnmu òwò ẹ ẹ má gbàgbé láti kàn sí mi gbogbo ẹ̀yin tó bá fẹ́ bá wa dọ̀rẹ́pọ̀ lórí ẹ̀rọ ayélujára òun náà ló wà lórí tẹlifíṣàn yín yìí ẹ pè wá kí a lè bá yín gbé ọjà yín ní àrùgẹ ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ o ẹ jẹ́ kí a máa mílíkì